ètẹ́tí sílẹ̀ sí tán ní jésù ọmọ ọlọ́run kọ́ à níbí ní ayé ọpẹ́ nǹkan ẹ̀ níbẹ̀ ń ní ọ̀rọ̀ oníèwo iṣẹ́ ìjẹun ọdún ní ojoojúmọ́ ọpẹ́ nǹkan ṣẹ́yìn tí níbẹ̀ o tálákà tó bẹ́ẹ̀ gẹ̀ gbogbo ara ní ló ṣẹ́yìn kùn ojújú ojoojúmọ́ rí ṣẹ́yìn ìhálẹ́ ọlọ́rọ̀ yẹn láti rà tẹ ilẹ̀ jẹ̀ níbi tí jẹun ajá ọlọ́rọ̀ yẹn ṣẹ́yìn rà fún ojújú tálákà ẹ̀yàn ó kú aṣẹ́yìnrere ọ̀run rere ọlọ́rọ̀ èèyàn kú àṣẹ́yìnsì. bàbá àríyá mọ́rí o. orí ọ̀run àpàdé níbi ìrora ti pọ̀ jù ó ṣe é pòkì sókè èké ṣàṣàánú àwọn ńlá kí mẹ́kànrin bọ̀ mi. aroṣimarun ǹjẹ́ oró n'u na n'ibi ìyẹn ọ̀nìkan ṣe ń dáhùn áyí. ee agbalela ala kan ilaarin ra àtọ̀dọ̀ yín kọ ìlọ́dọ̀ ra ẹ̀sìn ọ̀dà kọjá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni èkésìn ọ̀dà ra ọ̀dọ̀ ra. ọlọrọ nka ṣe ń ó bá ẹbẹ mọ bẹyìn kéran lásàrù rẹ ọdọ ní mẹrùn ní láyé kí fọrọhàn nípa ọrùn apàdé yan torí kàn mọ bàrà bí ìrora fẹyìn ó bá ṣe ọ nìkan ó ti kú rọ fọrọhàn kàn mọ gàbí ìrora fẹyìn ìdá ọ̀rìn rí pé. èyí rárá e, àbá tí wọ́n gba bíbélì ọ̀ràn ọlọ́run gbọ́ ìkànṣe pé ọ̀nìkan tí iná kù àfihàn rẹ̀ àfọ́síhan ànkè ní gbàgbọ́. jésù ti kára rìn sẹ́yìn fi ó tọrùmọ̀ fọ́ sí ìbátimọ̀ jẹ́ sẹ́yìn sí èyí ti kàá kù èyí sẹ́yìn jìyà lọ́nà àpàdé jésù kristi ti jíǹde kó nà ó kù ó kú láti jìyà wọn ẹ̀ṣẹ̀ ra ní ìjọ kẹta ó jíǹde kó nà ó kù iṣẹ́ ìlọ́run rere lọ́yìn ọlọ́ba ṣe ń rí ọ̀dọ́ rin àṣeyìngbà àṣẹ ò bá pa ẹ̀ṣẹ̀ ní tíjíyà ẹ̀ṣẹ̀ rìn ọba ronú píwádà àṣeyìngbàdo àṣì jésù àdàrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ọ àmú ọkàn rẹ̀ mọ́ àṣeyìnjọ ṣe owó ọlọ́run wémọ̀ ṣe ibi tọkùnrin burúkú mo ní láti jìyà lọ́rùn àpàdé yìí yí padà kó nà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́yìn torí bọ̀bá kú tán ó ti pẹ́ jù ayé ra ẹ̀ ti kúrò eye ayé ń àṣẹ ìbọ̀ sílájú èlòpin mọ́ilé ògbọ́n láàrin ọlọ́múra balẹ̀ dè àyà ìlópin bíbélì fi àǹfààní sí níbẹ̀ níbọ̀ ní káàjèrè gbogbo ní láyé yìí àṣẹ ìṣọ̀kan rinu.